ina hanon e Tainan is for the israelites taurat anasi and musa eh an Israelites. ko zabur anasi anabi daud an Israelites. injil anasi anabi isa everyone israel everyone is not Uh, I don't have done Israelite. Onyana Maya She is an Israelite. So like one third of our banana one. Then you need two thirds. So umuri usilieni pale kiama ine silie muri Yahudia wenan. An baba ine silie muri hii. Umuri usilieni. Because ene sikene saa so muri hii akuka ekini si ye muri hin ni rezi reza ini bible ni abi deuteronomy eighteen eighteen no no umuri ora ka do muri akujuwo nto muri o mebaya da mo ku compare compare ne musa no no nto muri hin ele de sheji ne falamma ja'ahum albayinat qalu hadha sihrun mubin so e ko muri na wezi yani muri no sile yani danya no muri on sile yani den ne sile muri hin ma danya na ka muri o sile yani den sile muri ne ko muri hin mun na do me tinan ene ko muri hin e sile muri hin no muri sile yani azanin anamane yan ago hek iman yen ne bene build on what love oyo sima kana love ago wo the kalima ilah ewi allah allah ismun khasun lillah وهو ismihi huwa. اسمه الأعظم لا يشاركه سواه وهو اسم الجلالة الذي إذا دعي به أجاب وإذا سئل به أوطى جل وعلا سبحانه وتعالى كلمة الله أن يسوى شربك منان بابونا و lehe muri yau non enyi san rumuri hi riyo ona wala na ka wasi hi muri hi do muri tuhi waspo mori sado mori so ya allah agore ka habi se sam ero boya na ngo ya obe ba se a because do wale hamzatul wasl ana ki al qadir ele ma ki ya al qadir alif ona ono hazfi ya qadir ya salam we ga ki ya assalam ya al mu'min ya ya mu'min abawa ya muhaimin ya aziz we ki ya al ama ijuwa kake allah aano kalimo no every kalimu an abi kalimo muri abi it's not an arabic language it's allah's language ukake ya allah ya onida onwo enyi sawara ama ila ono bi kalimo na arabi ana ba bi soso nuri ka heken agwa wodu anyi sanwo danyi ilahu danyi ilahi nanyi ilaha ilahu ilahani aliha ko law kana fihima alihatun illa allah lafasadata aliha la tattahizu ilahaini ithnain ama allah la yuthanna wala yujma any dual form of allah any plural so wari ilah asijani misoi la hayalihu isono da siriam nono nyi love do wa heke ona ilah oyeko so ilahu alhaqiqi huwa allah agado mulk inma huwa ilahun wahid so ilahu kunya na rukanye duwe siriam do wa heke anyi mahabba inan ilah ono kalimo no ilah love inan musoni nyam ni love duwa heke ono bi allah era ono ri allah godure ki allah ono ta alamun zatul ilahiyya ono bi asiye anameke ayeka anyi sana qualify an award an anyi divinity aheke on nyakene on Allah so iman yokomori is is built on love thus sprout into love الذين اتخذوا من دون الله كو يحبونهم كحب الله والذين آمنوا ashaddu hubban lillah omori kisasa no rado wa hakeni ni same ko hakeni agu we sire ni an kamar ko sire omori hin amma idan na dawo omori hin ashaddu hubban lillah oise ni ni kikire ni sire omori hin so imani are takwa ikhlas abama na ko te hunu so umisire omori hin agodu eleka آه وحيد عبد السلام بالي أنا مي وقاية الإنسان من الجن والشيطان أنا مي ونا الصار مبتار حفظه الله أما كاكي خوف أمني خوف أنا يكون يوم ميكا ومشرك لك ولكن الخوف خوفان خوف العبادة وخوف الفطري أما هي anabi angoya heke ɔno waa mɛ isɔsa waa mɛ isɔsa dɔwɔri shirk danyi danyi hɔful fitiri danyi ŋun hɛnɛ ikomu lɛ mɛtu yɛ ŋun dɔka hɔful ibada hɔful ma alihub angohi ananyi baara tɛ ma ŋun hɛnɛ ka waa nyɔ danyi lɔɔbi nani dɔki wa hɔful fitiri hɔful ma alikɔrɔha. angwehe na ika umuri ototo ano angwehe na ika wiha hono duhi tire no wiha wane doka kal khawf min al asad min al asad wal khawf min al min al hayya wa thawban wal khawf min al bunduqiyya wa kurz mizai eh ana ka ngwehe nyuhi e wawe ewe ngwehe na mshiriki wawe eh, angwehe duhi tire ni wiha wane didn't it oyo smaka na ate angwehe ka maybe di ime yɛrɛ ndu di mi ne ka udu dɔ ma daja wa to da ŋun zɔn ne wɛ tɔ a ba yɛ ka uzɔn nɔ ya da kama wa jin ɔlɔ ne kun na na nɛtɛ because ɔlɔ na ɔ jiku yɔmɔli kiyama ezɔ kɔ ayɛ kutu huri ɛna jin so ɛŋu awon hɛn nɛni ana kiwu hyaŋ wɔza lesi liazu na ɔba ka ɛŋu na ɔbi hɔfo ibada.

ahalullah so enwese nnen aka odiwin oh, dum he ize na nan wero no da ka ko no nan so ni chire te anawa me ora do ize ni hanwa shiri ko we da ba ilo na iwa na ola so wa ba ka o du kwa kwechi du ezi eh enwa we he no e enyi enyomeka so every ahalullah hawe awɔre hub mɛrɛ han so hub oyisɛ ne kaka ɔmɛ oporo ɔkoro amikoro amikoro gyi na omori oyisɛ no ɔrɔ àwọn oníbàdàn náà àṣírí kú ọ̀rẹ́ ẹgbẹ́ àdó kàyẹ́sì ká lẹ́tọ̀ àhúrújì mutabarija àsọjì nẹ́tọ̀ ẹ̀ ní hàw bàrẹ́ dídọ̀ ọ̀bá náà àsọjì haram. asusu góòlù tí wọ́n dáàbò lórí o lọ́wọ́ ká yẹn asúmọ̀sán asúmọ̀sán dóòmù yìí wà gbé ìṣonúṣe ọdún kátó wẹ̀rẹ̀ náà wàrẹ̀ náà dá oríṣi ọ̀nà náà ṣírí kọ̀sùn wọn. ẹ̀wọ̀n àání rẹ̀ love mẹ́túrẹ́sọ ìmẹ́ni ọ̀nà bẹ́ẹ̀ na sọ̀rọ̀ àná wa. wa sɔrɔ wa sɔrɔ kɔ ɛtɛ ato ɛtɛ rɛ so ani oisi mɛyi ni imani a dɔw fi sa naa zan jɛn dɛ kɛ ɔnɔ de bi so ne wesi mi imani ayɛ ɔbin ɔntumori sɔlɔlɔhu alayhi wa sallam ɔka lan tadukulul janna hata tahobu ok oh, wala tuminu hatta tahabu haladullukum ila shay'in idha fa'altumuhu tahabbtum afshu salama bainakum aw kama qala rasulullah sallallahu alaihi wasallam aka weba zunguna aljanna ne aka unyimani udawe muri nok wele unyimani aka usiri enwunni hata tahabu alhub aka love enwunni ma love ni sana ko wa menni o ba love enwunni iso no ke sawi wa ba gare enwunni salama enwunni salamu alaikum owe omekawa lo enwun du usiri enwunni so oisi enen dɔmi ka yi ɛŋlɛ lɔbɔ ni a ka jɔ wele ko mun n'o wa o. agwa iso nu luma nyimu ye oyo enze e kunyiwe lunyu osan non a do ngwe henyo meka are wonye ne wo sile anen ndị wo ra nyimu ye nothing is wrong e joga aza mere odiri oyo suma god anyi na náà ìka so si appreciate sínú òmùrí maybe kai ọ̀rọ̀ náà dodo da kyakkyawa malami So su umele du yin kene ka kai ọ̀sán man zo zanna ka wayo yo da je kene ka ọ̀rọ̀ oh, da zo da <laughs> so and what's an then enyo meka is is is natural instinct ma sha ne ro na jin ago don to sallallahu alaihi wasallam ka tabassumuka fi wajhi akhika sadaqa ana wana ko munhi da ore wa gedo man nyimu ya gere ngunni wa sadaka me wari sutu sin anan ze ko no be ra guwisi mustaf rasulullah so oisi gbe isomuri da do ba heken do wa do yan agwado ole ka ọ na-akụ n'olesi lee omori hi dọọma saa so omori hi oyisho nọ ireche oyisho nọ is an illusion ma i ah, because i different between what love and illusion the high bin ọnọ nwere yosi because ịnọ onye na ahụ kakọ nọ there are a lot of illusion ana ake dị daa duro love ọ bụ ogu kọzọ ma ha abanye onye nọ ha abanye keke ihe ihe wa you ọ taara alesọ wa ni. <laughs> so an illusion than in love imam shafi'i alayhi rahmatullah don men do give and desire illusion on the love okay تعصي إلها وأنت تزهر هبه هذا مخال في القياس بديع لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع kama aw kama qala shafi'i alayhi rahmatullah imam shafi'i ka ta'su ilaha wa riya murihibin wa anta tuzhiru hubbahu do ase zo gani ko zile murihin ala kaka o muriduka jalla wa ala jalla jalla jalaluhu jalla jalaluhu do aga mo muri kene ayanto mo kan sallallahu alaihi wasallam eh do ada kiso akakene eh? ama abiso no muri kame abiso eh? no ntu muri kame eh? oisha oh, abiso no muri kame ennabi abada shay'in an mashairik abada shay'in an fikratik abada shay'in an tadabburik ene the adi sanake far the farthest thing from your thought sanake ene no lehun ene lehun ro إن نلوي نزل يكون فيه المشاعر so maala oyiṣe omorihin oni imam shafiya kani wa ka oisi ri omorihin wa ri omorihin do ase ri ka oisi ri ani daka a no kenji face kwa ima mu nono agwo omori kene yono agwo omori kene oisi kamsoni agwo omori yono wuye agwo omori yi ahinanani ukawezi kwanya naye agwomuli eh, wazimbada dwanyakya ibada aye eh, agwomuli olawo oh. wahaza sahih amaye wono akanono nezezigawo ewezereho nembirato dwalewo ndokaime kagwomu ezera gwa gwomuli we gwomuli gwomuli gwomuli yahinisani oyo nahe doka lanenike omuli agwomuli eh, enenisi is an illusion imam shafi alayhi rahmatullah wa ari omurihi wi do aka aka osire omurihi akoso non osusu oven in ija ashowin intellect vero law kana hubbuka sadiqan la atatahu ana ukizaiza huyo ni sire omurihi wa ana sasa seme innal muhibba liman yuhibbu muti'u fadaktara oni sire isa isono wono sasa isa nyimbo wa ya ame akukwezi leo si women ama otu muri wedo oyo suma ọmụrụ anyi ah, sanye anyi <laughs> ah, sanye na ka wes grame akukwezi leo si anyị sanon ya rai na ya dongo yaru ati pako pako ochito na da mani yele hino mando ato idawo okay ama ihe hụrụ onye onye close up close down open up open down my my abịa ọ abene and when is gone man eh? mo is ko ayim sana ko wa me do si i love you i love you darling i love you <laughs> wish i love you roro agwa <laughs> i love you no esi no enye me kafa nyala usi ko close up down, dawa to abisi hina yo no

so oisi ose onusio asa ona re go to the e maybe extent onusio oh, se unaza ile no re bin ama ru ka anyi le onye ne then ijo otu oh, oh, omori uko esiri omori omori ka ma anime do ahe omori o ko lo nya nwe na ama wa nya ne ko do se ko e da nya nwe ose ka su jo no ri ka se kwanu ho we jo no ri omori ka so ma anime o ko mo e da nya nwe so oni sọlọ dasi wọn náà hasa hasa so iman ẹ wọn dá wọn start from love wa allah wo mori hin agbawo mori kaa ẹni kisọ yi kul ẹ wọn tó mori proclaim announce declare rabana ẹ kisọ yi in kuntum tuhibbuna allah ana bi ka wee sire mori na ọ na ne hẹ fatabi uni wa sa sai mun to mu ne rasulullah sallallahu alaihi wasallam man kaza yuhibbukumullah kisaba mi ko mu sire aw non non wa yaghfir lakum dhunubakum do mori jebe oni honi bi awnen do mori jebe honi bi awnen so amani ka ne he so sheki ima eh, hub onyi short onyi wa kai e kenin ko sire oyisi le muri awon nibi ere ene umma asa so muri hi ene si le muri awon na asa asa abon ando no muri sirian ene woli agodo muri ka bato yon na he woli ya me ni sirian ene ala bato ore ene so muri ko ala tufidu tambih ababa lil muwajaha muri bi kare ala inna awliya allah la khawfun alayhim wa la hum yahzanun mori ẹ̀hún náà ẹ̀hẹ́ bàtọ́ ọ̀rẹ́ ẹni ni àti ní òmori sílẹ̀ ẹ̀ nana ọ̀tọ́ òmori hì la khawfun alayhim ẹ̀yìn yẹn wà hí wa kakab wa la hum yahzanun bẹ́ẹ̀ lè wọ́sí kẹ́ẹ̀ nìyẹn ahórin náà atayodu nomori kò wáyé ni alladina amanu wa kanu yattaqun na ona ikaka e dowe murhi wa kanu yattaqun dai hamu murhi al iman wat taqwa al iman wat taqwa ona su mutalaziman e mani parawun oyo suma kan cɔcɔ dɛn ɛyɛ bare kum agɔ danyi do afawul iman wa kɔlilu takwa kunya lɔ tɔw san nan iman yɛ ta ayɛ kunyi takwa an takwa wɛrɛ ta ayɛ kunyi iman yɛ n wɛ kunyi hɛn iman yɛ so ɛyɛ n'o mori si ana n'o yi si o mori mɛ yan then sɛ ne kama ba kɔsɔn because ɔnɔ nɔ bi. ini oishi o nabo omuri yaba kishi na ntulema ini anabo omuri hi ana yake ba kekere ono no che kanawon ede nyoson abana woni na kajin wanyo ransa kenawe enya gumba na me woni hanan atida neku e ebe bini woni na odoro eh. agwa wadu erika onto muri sallallahu alaihi wasallam o ko sona pada kinire ya mulke ishenun o isile en wonon do me ka islam mave anyo establish islam on a very strong brotherhood ona leba na nyinguri mande hota o iwon ni abo iwa na right about onto muri yana ka oyiwe nani wote ko mori atana he cheri sabore han e kai ene ile la dana e ka odo dowen o mi shazam abalan mission andale ni showu ni so waen apart from onto mori sallallahu alaihi wa sallam and ana be asahabi ni men where i can establish islam where eje nkata na maka don to muri aro ya e aso egboro re oishi oni hadija nye obisa na dotun ono muri use sabab ana dotun hadija e ko to sire nto muri dosi konyone na ba wo to oishi ono don meka hadija enye baba nyawa account maka dito don meka abugo no du aban ha don waro no siyen do she heteten aguko sire nto muri yan wa aina akhawatina edi sister sa ne ya in relation non sister ma na anya una o de nyake do hyu do zika le ele ono dan is a threat to the increment of ekeham ele ono dan a threat in ekeham said that kawa da because how ah, are we this contract now that <laughs> yeah, contract was not permitted yes so quite really cute and and kẹ́kọ̀ọ́ ọ̀yá nyọ̀rọ̀ sí ka oṣù nù tìrì àwọn náà ọ̀ ẹ̀ndéjì ọ̀ ẹ̀ndéjọ́ ogun náà nìyẹn ọ̀dẹ́ yẹn nyọ̀rọ̀ bá nyọ̀ bọ́ nyẹ̀ di dáná náà nísà chukwu báyọ̀ nù dọ́ntú ọmọdé ìsọ̀lá ọ̀lẹ́sẹ̀ dọ́yìn ní ẹni dáná náà nísà báyọ̀ nù but agbóyèsí mahaba love ọ̀nà nyẹ̀ ntú ọmọdé yìí sọ yẹn náà nàtọ̀ ọ̀kan náà dùn fèrè okay the hikma náà náà ìnáni kòmórí kìí sọ ìfankihu máa tọ́ ọ̀bàlẹ́kùn nínú nìsá tọ́ ọ̀bọ̀nà ẹ̀rọ onye akọ̀nyé nyonye na náà ìka ònwúwe lóòrè nwè yìí máa tọ́ ọ̀bàlẹ́kùn ẹ̀nà nwè yìí your own choice asọ́gbà okònyé náà wákàkà nìm dàkàgbà wà okònyé mala wèé sìlẹ̀ àmì anagé ewu kékeré kyerẹ́ kyerẹ́ ọ̀zọ́ ẹ̀ maleyo kaka to oyisi muni suman ahabaka allah ahabaka lezi ahababtani lahu ee eh, bia kaka oyisi mu isiko anyi ama mi hianwa ma na nyo cause we si re han dunyo tinehin ma la osem sa wa tinehin and over aro ya seriously agwawo anyi no no nyobaka bilai because wanyo ne waka da wetu sana tenen yọọ mọ kiyama wọn tún mu kí wọn lè nọ di iye kura nà nyadọ paralize. so ọ̀n mèsì wá ní oríṣi náà wọ́n kúnyẹ́ wúnyẹ́ ọ̀ka kàtọ́ mo rí ọ̀rọ̀ mo rí ọ̀dádùá ní ìmọ̀lẹ́ yẹn lọ́dọ̀ kàsọ́kọ̀ àyà nǹka <laughs> main interest àbọ̀ mẹ́rẹ̀ yẹn wà á bọ̀ yẹn ní do main interest main interest nǹkan ẹ̀ka máa kà á sọ̀ nǹkan check is that check interest now must be what anye omuri hinan oh yoshima ka he i will go ahead and check interest down i will go the name ha check interest down then yaka you have dig where you dig grave ono halaka tina mo ndo hore khadija radiyallahu anha agwi mahabba love ono nyi nto muri sallallahu alayhi wa alihi wasallam abeke hanisa ndo nyi duahan asabi na aro da so kena ma na mugumo yo eh ntum ne utanyi same eh so kwa de ko len da wa na suhu o ta ya kunyi same da wa ke no kwa me di khadija pan that sponsored the dawa he's the first person to sponsor the dawa radiyallahu anha wa akrama allah manzilataha wazada allahu darajataha do murhi da ka khadi jo using ka eke han aman trot te das is as he build as he found the islam with unshakable foundation mahabba the first person and a sacrifice and as mahabba no no amoy kon belaka nyon to murhi daa wo enyima bɛ awɔ de o mozi gbɛn n'ozi hin bɔ n'oto mo nima ɔni nya dɔm hin ɔnyin mozi agɔ n'oto mo ya kare ya no aisha ya to daa daa jihadizi yɛ ŋwani dɔɔ kide n'oto mo de kama ni ihyɛ naa no a sa aisha ka ewu n'oto mo de ɔhoho wa ya to do ayi khadija mwele ya mwawan aisha na manakan ọgbọ ọtọ ọwin fa wo yẹn ni ati khadija anyi sauda anyi ẹẹ eh, aisha ẹsọ na so so kọ na so no na so ntomri kẹ ya aisha ntomri ọma ya ọgọ ya aish ọ oh, ya nai ntomri hin egu ya aish ọlọrun ọdún mọ àkàrẹ ẹ nàá ni ẹnu mọ náà bọọlù ẹsẹ ìlú mu ono je ipe mi ono mo na se roya ono mi le ono non me nyi hia ne pa o we ave ave ave ba wa non hia ye ka nyi hia ne one good turn deserves another ọdọ mma ka ni onye ọ dị nye n'ọrụ dadosu dọba nye ntụ omori láìkọ́ ní ọ̀nà òsì ohun tó ń rìn anáma ni abẹ́ ètò múròkù anátúyọ ọ̀yẹ̀kẹ́ <laughs> gbọ́dọ̀ náà okòwé náà ẹ̀yìn yànnà ẹ̀ náà ibi ànyìn ọ̀nà ọ̀nà wà sún náà ọ̀dà kọ̀ náà yànnà ọ̀kọ̀ oh, ọ̀ ayé wà dábàá jẹ́ ẹ̀rẹ́ màrẹ́ yànnà yànnà. dóòlù ekiriso di ekiriso di yọ̀ọ̀yọ̀ ni kọ́ ọ̀dà kọ̀ náà wà ní su ẹ̀ <laughs> bàzá ọ̀rá wasa yi baza wura eh baza wura wuri kɔnɔ ɛna nye possible ɛ possible tó muri ba na ilé yɛn nɔ yan tɔntɔn kɛ han kɔntɔn mi o diwo eh, jɔn jɔn tó muri nyɔ dɔn sɛlɛ vare ŋwan o ya kɛ tɔn tó muri dɔsɔ ba nyɔ tó muri ɛkɛ han nɔ kaka wɛ ka egbore eh, ɛŋo madam nen tik wai tik madam nen wanyo wa ɛmɛ yɛ wɔ nyane ka ole ti wɔn ka isɔ na mare no na ka how ah, you see his business you see na business kɔɔke na ki johnny kɔɔke that's ama awo awo yɛ ya jen na o na kɔlɔn ayɛ kɔgbɔn na ara nya awore na na bɛ awɔ dɔn na sun na hi odi. agwaishe na nyishe ya na asiri yana wato khadija mana bare wan usan nebi ubanyo ni usan noro se yodo se oyon radiyallahu anha dɔɔ yi na sɔn puonu ìjà ka eyan ìjà ne bɛ ka kɔnɔ sotu dɔ wàá ka hɛ ne bi muzamil wàá ka hɛ ne mudafir hadija no ka ayin na meke kalmo no we hen zam miluni shati param dathiruni da chikumeu dathiruni da chikumeu hadija wa men na wa ka ko wa mun onto to me ne lo malaika jibril da so to do be an we he o ni lo ka ba ka jinuni ni re wa an am nyaka ke za we non non da na kujukua ne ni wono ri are dákọ̀ nù ọ̀nà wa kò tó yà bẹ́ẹ̀ lọ́nà yìí nìyí kọ́díjà ká ọ̀ntúnmùrẹ̀ wọn nàlẹ́ yìí nìyí dóòní ọ̀rẹ́ ìgòzè yàrá kọ́ àbózègù dóòní ní mẹ̀lẹ́kẹ̀ bí dọ́kọ̀ ọ̀wọ́ ọ̀rẹ́ wọ̀ ọ̀wọ́ kọ́díjà ká sẹ́wọ̀n náà sẹ́wọ̀n náà yà bọ̀ sẹ́wọ̀n yà bọ̀ hàn dóòní gbogbo àná wọ́n kó èyí rẹ̀ dọ́kọ̀ ok yawa awar janon ajanu ni se awa hono onye no iri yawar janu malaika yuri noka to ire no sinima it become too much awa je ka ono onye uncle waraka ibn nawfal ono oh, so ni tuo dere don ho se ko ne nwere enen that's waraka don it show ni to uncle anon don tó mi ra pitapita zɔn isonore isonore sɛmi ago kɔnkula nɔn ɔnyi ɔnyi nɔlɛdzi ni tawura ati injil ati zabur bɛ ɔnyi nɔlɛdzi abu ɛnaw de bɛ don tó mi ri sɛw ka dɔ kan ɛwa bɛ nabi yu hazihil umma ɛwa bɛ nebi abira gbɔna kɔ ɛdɛ sɔ ebu ani ɛwa bɛ nebi ɛnɛ ma jinin ok ɛnwo sɛ ewura yan ɔno so to ayɛ ne bi musa no ɔno so to ayɛ ne bi daud ɔno so to ayɛ ne bi isa no ɔno so to ayɛ wɔn so anyi lɛ nimis kɛmɛ piik hɔ lɛ no nyanama ni nyogu ɛ awo anyi trɔtin now dɔma ni nyogu daa suhu a daa ari dan ne hinɛ dɔbi merchant ɔno ma no hu osi dan na suhu wɛn daa yɛ yan daa kaa wani ne ndɔnɔ ndɔnɔ nawe ɔnkɔla ndɔ kaa kaa ɛwɔ bɛ ne bi.

zonye ne wa kare da da da me chaba kene mani me da eh, eh, eh. ani sahin love donyo ne ka ole ne uno no re po no re no no na da eh eh le wo pa masatu rasulillah sista saya ina no aku maka ni dole nyaka ni shola agwa dere na muzaj ene bi model ya na wo sista saya na ha ma wa wa ina no ama me me yero no we da ka an kai <laughs> ayo no na abane kuran ba turn against you daa dog tɔhe de ku daa ku atɛm tɔhe wo wɔdɔ kɔ ibnu nɔfɔ dɔ ka maa yɛ hɛ mɔnɔ maa saasa o de kɔdija dɔ sɔpɔ tontomori pooro ni gye daa wa na daa wɔza de saasa bi ana daa kisa yi kan tomori kɛnɛ kan nye suuru nye suuru mɔri bi esu aikadua kena abɛ na ahyɛn no dosi yie yɛn ozie na akɔ ame ɔjɔ gɔn sam ɛyɛ eh, kunye owu eh, ɛyɛ kunye san anyi dahyɛn no ɔna bi sanction dakɔ abɛn ni dadoa ne yere so ɛtan and ɛyɛ so ɛtan maa kan mala ɛyɛ nyere token wɛrɛ tabo no gɔngɔma no ɔna ne ba huna e wɔ ɛwɔ tabo na yɛ ki dɔn na ata o yɛrɛ ta dɔn na ata o yɛrɛ uma na turu wo uma tomuru po dokuma turu wo jɛ. dahi rɛ dɛ mɛla yɛrɛ sɔni ɛmɛla e yɛrɛ sɔni zɔ they spend three good years ɛrɛ e ayɛ ta ɛrɛ sɔ rɛ ta ɔdi jɛ yi zɔ pe power of love yesiki maa kan sista sɔrɔ sɔrɔ hɛ wani si ɔba ma onyi mi o si yɛ adi maa nye wani do. ọmọ kwẹtẹkẹnẹ ìtọ yà ọ̀nà kwẹtẹkẹnẹ na asọ́mẹ́kì máa kọ̀sán anyi sísọ náà máa nìka mọ̀tẹ́ èyí yẹn náà kéèyàn dáná ọ̀dẹ́ ya kéèyàn lọ sísọ yà ọ̀dọ́ ọ̀kàrẹ́ dọ́kì dúró dẹ̀sí ìṣọ́ ẹ̀yàn náà agụkọ eke nwee daa excuse kasị láì bróde lẹ́yìn náà mi onúwèrè ọ̀rìn ọ̀rí sọ́hàn ọ̀rìn wáṣọ̀hù ẹ̀yà kómúrí àwọ̀ bróda ní ẹ̀kọ́ yẹn náà mi èyí wòzó yìí àbróda sẹ́yìn mi ní sẹ́yìn máa ń tàn wọ́n ana tíjà ana ana ma zọ̀ wẹ̀lẹ̀ abóni ẹ̀ kàá osuhu muna wọn ní ha mi owó ìwé muna dọ̀ṣà àbáríkà tọ̀ bí a lù pósè idó òmu yé ẹ̀wọ́ e ìtsọ́ ní alẹ́ yìí idó òmu sí yé asẹ́lẹ̀ lé ní huna ìpooro kèyí lè yé lé ìhuna là dọ́dà kama ní yà éwù tó dẹ́mìrẹ́ three years is on dùnmọ́ ẹ̀fọ́ ògbóró ni àbúkí such hardship. khadija radiyallahu anha ine handa o ishe nkwe nwe no da otumule na odishe nkwe otumule na de ni desert do ile sele tada ko so pare e kunye me ko ye uje ndo wa tihu na tabachi, we ani agore ni mai man wa so ye khadija no na ini e hochom o ini ini ochowochowe he wa yan o ina mudamude he ochowochowe he amado she nkwe no de munyi ma jon after three years náà mani release this action kẹ́ni lè tsi rẹ̀ lọ́sẹ̀ ẹ̀ tètè rọ́dìyàláwà náà. ẹ̀rí ìtọ́kùn tó mú mi kama mi kama sí iye ní love mu kọ́rọ̀ ni iye ní love mu kọ́rọ̀. ìjẹ́sìn yìí máa dọ̀ọ̀lọ́dọ̀ yàrá ọ̀sẹ̀ tẹ̀rẹ̀ yọtọ̀ àkàtà wọn inu mota kokoro na ka ado ka uh, however inu mo no somebody na he Mus'ab ibn Umair safirul islam al awwal radiyallahu anhu amen Mus'ab ma kana ba no itopan but ma ka chei na on aka on kidola so gura ya ronya azahi ta ba yon o oh, isma kana <laughs> ọ ah, ịta abada amị na oye yaza enyi na ru ọmọ mi ni han wee mọ ẹrọ rukun yan ne wan wee mi nire and awo no na exchange ọ na o change onye na nọdọ rẹ sọsọ oriwa pọnyara abusu fi anu chere ila nira anyi e ẹ na kó ka ọmọ eche nye ìgbọ́n ni nye ọ̀nà sí ìṣọ̀rọ̀ ga nira anyi ẹ̀hó e dáa rẹ̀ echi ọ̀nà na exchange ẹ̀ e ha ọ. perfume náà nọọsụ etu ẹ̀hún ọmọ ní pọ̀jù ìmọ̀ arabian peninsula wà wá gbọ́ perfume náà ní wọ́n là dọ́kà á àwọn náà musa bí mo mẹ́rin ọ̀dọ́ wa jìn dá ẹ̀kọ́ náà dọ́ ọrịa nakara na-asa aban wàhálà náà yàn ìmẹ̀ dọ́ọ̀ rí sáwé ká ọmọ m tìrín mi dọ́ọ̀ wá rí sáwé àyìn náà wọ́n ọ̀rí sáwé bá àyìn náà wọ́n ẹ̀pọ̀ òkúkọ rẹ̀ níbẹ̀ yìí rí ni ẹ̀yìn sí ẹ̀yìn sáàmẹ̀ rọ́dí ọlọ́wọ́ àná. gbọ́ ọkọ̀ láàrúra ọkà yìí ọ̀nà yóò yìí. ụra saa ụra ụwa ṣọlá rọ ụra wàá ṣe anyị ihe na-eka wa ma na sọlá ya na gụọ tutu ndụ arụra were ka ụyọ ụyọ tiete na ihe na-etere antoni wa sùrù wi n'ese saa nwere n'ọdụ n'afukọ ẹnẹnyẹ ụra sẹ sẹ sẹ tọ n'ụra rọdịla ọnụ wẹ́rẹ́ àbí oríṣi ọ̀nà yàn mọ́ni ṣọ́ àn ẹ̀jẹ̀ dá àwọn ẹ̀tọ́ dá oríṣi ọ̀nà yín ọmọ orí ọ̀rọ̀ ń tọ́ àná ẹni hún náà bẹ́sẹ̀ ẹ̀yìn ọ̀nà sì rí aná mọ̀ọ́rẹ́ bẹ̀ hún náà yàn ọ̀mìdí islam ọgọdọ che mes kama nan ama ase mes kama yẹ wìjà na ọkà ọnyà nìka ọnà adi islam ọnyà nìka what what adi islam dọ ọnyà ndé sinọ sẹbẹn ọnyà nìka tọ wait adi islam kọ ọrẹ hẹn nínú ọtọ ẹ kò nyọ ọnyà náà sábà ọdọ kà yẹs pẹ̀lú wọn náà ọtọ ẹ aru ọtọ ìṣòro yẹn lọ́nà ọtọ kan náà dọ́pọ̀ ọ̀nyá ni ọ̀rùn sẹ́yìn náà dẹ́kọ̀jọ́ ọ̀nà mẹ́rin máa kárí ọ̀ṣẹ́ yẹn ni ọ̀nyá mi sì rẹ̀ pàtàkì ọmọ mórí mi sì rẹ̀ nìhun náà. àgbo ìṣe náà sì ń yìí subhanahu wa ta'ala ọ̀n tó mu ni wọ́n tó wẹ̀ ní ẹ̀rọ tam ni ìjọ tó abisi nìyà yìí ọsẹ sọ ndá àdá rẹ musa bin umair wọn tó mori yìí mọdínà kàrẹ dẹ onírìkì musa bin umair apẹrẹ ahọ wọn tó mori yìí sunni dẹga wọrọ ẹni tó mori katakata tó mori ka àwọn wàá zọ nínú mọ́nà sí ìwọ̀n àkànnì abẹ́ ìwúrọ̀ ni pàtí pàtí ẹ̀ pọ̀ sísá lọ́dọ̀mù awom is gonna run that will run ntụ mmiri na-eyi chenji arụ ọ ka aka ntụ mmiri na-eshi arụ ọwa ahụ ehe eze ese ọkwa <laughs> ọkwa ọla ni yabụ ị ga na-arịwa ọka dọ ụgbọ ya ni sọ na hebrew dawud ọhụrụ nọ mus'ab ibn umair radiyallahu anhu don to mun ka mus'ab bana ka umma ka enyo na zenya huna ona nada benya ni patch patch en all disturb van a ko sisa oho wa ma kan yisun do so yanda da yen ina is abe kore me dan onye we ani shono do ba ni maka ah i am from family background i family background down don you distinguish ho abida mu eso ya ndo man shihani aka dada kai ka islam an eo ọzọ nya ho oh. banya no man ina aka na za akwa ko yezo radiyallahu anhu onyara kena onon an mus'ab ibn umair inire kwa won wen uhudawo eh dai ko na se bana flag no komuni ni ana ke flag no ojo zuwo dot tenitezu lo wi no komuni awon ona shoro won ba ma ni para hyochin nan to muni chuzo nya do se tumri okani kare okare ndoka dani hine kenan don wa dai ke agwe hine de ga kai ne don si flag ro and flag no usu no no ni nka de ona si flag we do nka ha ko anete u ne ni do e kiso ne ne face on no do si flag ro on do tam na wo wen do tam we bi wen ole kwa na o sha ro ni wori tam na wo so ko kana musa bu do flag to wa anyi wi dere na wana zo wana je no man sha ho zo wan dot to dan da that kusan dan re ko na e ro kesi me disturb an nyi se hang o yo sma kana do man so wan to do han do man me wi na wi dere na wo za dot da ko zin na dot wo hazan on the takbir dai won re ko nan manul kode allah malelo ahid allah dar shatun wahan an wura ko na dot am no ikuyani

ezi kwa dile sanda tehen e kwa wan ares kwa raso da wan na tohe nan to mulik itura ko yi anye avya na he izhir da ka bi no kwa ho on to no teacher basa bian lesson an adu ko nyake nan to mulik men na wa do shahidi o ta radiallahu anhu. So this is where when where when is all when is the motor do is kawa yo elder kas motor do ahma so we wa so elder anyo no nure chinkles na ka where is awa do wa adu erika alla hawla wala quwwata illa billah wa yu wa abe ne ne abe mi muri ana meka sayyidina umar alfaruk rọjàlá anhu ìjà àtúnetu the romans lọ́kàlẹ́ máa ṣẹ́kọ̀ ẹ̀ta ọ̀ kawadi islam ni ọdún etí hù nóhìn náà ọ̀ lọ́wọ́ àyè máa kéde lọ́wọ́ amáde àmọ̀ hìn náà ẹ̀zọ̀ dé àárẹ̀ ọ̀ ẹ̀kọ́ ẹ̀ta mẹ́sàn ọ̀ fẹ̀ in abẹ́yìtà wẹ́ẹ́ disobey wẹ́ẹ́ sì nílẹ̀ sọ́dọ̀ ياتونك رجالا يهرسون على الموت كما تهرسون على الحياه anyi je nọrọ na ama chege kura o inshallah na ka e na esire isu an kum esire ehe nan so agwawo wa anyi lo we omori we esire we isu na goko iso nu sire an we ko na gerio <laughs> agwawo do muri ke akai yahudi ni ọmọlẹ́kì yahudi ní sọ́ọ̀tù jùmọ̀ abẹ́ àwọ̀ kún dẹ ọmọlẹ́kì dẹ akaka kún ya ayiwa lẹ́yìn náà hadu ko in za amtum annakum awliya olillah min duni nas famaza fatamanna ulmaut in kuntum that is the test <laughs> the the acid test an acid test ọ̀rọ̀ na ẹni an acid yín kí sọ́ọ̀yì ara yín ọ̀nà bí methyl methyl red àti methyl orange an acid kára yín <laughs> reaction no dey take place any chemistry ọ̀nà wùsùn káyé àbí yahoo dì ní ká in zahamtum wẹ́rẹ́ lẹ́yìn rẹ̀ nìkẹ́ annakum kẹ́wọ́n náà awliya olilai ẹ̀sọ́ náà mo rí sùúrù ni lẹ́yìn ló sì rí èmo rí ni fatamanna olumod bó bá kàwé sí òní dèrè bó sómi anẹ́bù kọ́ wá kàwé ọmọdé ayé mi sún ẹ̀ ń tọ́ ẹ̀ lọ́wọ́ àjẹ́ so sí ma ha bọ̀ testament. A ma ahụrụ m ka saidị n'ali rojhelọ anụ abụl hasanị ọ ọ ntụmụrụ ya n'ihijira n'otu nwere ali bedere a ka aka abụ awụ ntụmụrụ tinyehi ọ ntụmụrụ nke ali ọrụ tete n'ibe dị ọ dị atị kpem asị m anụ na ọ ị no ntumuri no na daa sai ko ntumuri ra ko te ati ngwa se no indirectly wa se mi nan o i want it ka wala da ke wa o <laughs> ele na nyi love ntumuri hi e si re ntumuri hi ale akuzire so do sa wa me ya ni bed do da chikwen hu ntumuri jine da nan ẹ̀yọ́ níjì kẹfìrí ni wọ́n wéyí and sẹ́mi kàṣẹ́ wọ́ ọ̀ kéde wọn wéyí arákàràkà súnmọ́ ní ìhùtẹ́ lè ṣe ìhùn lè ṣe ń tó wọn nìyí ọ̀n tó wọn lè ṣe wà ọ̀nà alábọ̀ wọn kẹ́sì yìí rẹ́sọ̀ nínú ara mi dáhùn ní ilé tí ó ṣe yẹn mọ̀ náà wẹ̀ ó yẹ kó tó wọn jẹ́ ẹ̀dá kìsọ́ tó yà sí ọ̀nà rẹ̀ àwọn. báwọn oníṣẹ́ mú ríkà wọ́jà alinami bẹ́ẹ̀ni aidihim ìjẹ́ ntòmùrí màá ni kàá dára dáwà ni owó ẹ̀ nẹ́ẹ̀ kó ntòmùrí wọ́n sọ́pàá ntòmùrí àná àlẹ́ ni tùdọ̀ wọn ní kéèzì tó ẹ̀rẹ́ so <laughs> kéèzì tó ẹ̀rẹ́ so ha ọ̀ nìyẹn wọ̀ náà wọ̀ yẹn. anúṣẹ́lẹ̀ àpọ̀lọ́ àwùjọ ká ẹni wọn náà mọ̀ ní jẹ́ẹ̀dì sẹ́ni ni dára dọ̀nù ẹ̀ nìkan ntòmùrí kọ́ ọ̀ dáṣẹ́ ó sì wà kó lè ṣe kó lè ìjẹ́ ni mu ní ẹyin anamíkẹ́ hùtàlẹ́ dànù ẹ̀ka ọ̀ ali uche onye ara nnọnụ ọnọrịba je ka wọma gụọ ntụmụrụ anyị depara ụdị ekwe tosu ntụmụrụ anyị wee sacrifice nkụ agụsọị love enenyi ntụmụrụ anyị sallallahu alaihi wa sallam the same sacrifice agbakara ọrịa men eje na sị nwute ha ụtọ hịnị na nwaanyị ụshe n'ihi nanị wọ́n sẹ́ ẹ wọ́n dìbò dìbò náà kẹ́ dọ́là rẹ bisimilahi masha allah sọ múri ọkọ ọkọ mẹkẹ náà kọ àmì agbọkàr ọ dada wẹnyin dọ sísun wọn sọnà nù awura ndọ wọn ndọ nàá nù dọ sí dọ pàhínú sẹyìn a wọ́n ṣe àbánu mẹ òsì kò nyà náà ah, wọ dọ́mà ní sáfà ndọ́ sì gu ẹ̀ nù dọ́kọ̀ dọ́ntún wọn kọ́ mà ní bàyà nù tó ń bá ń sílẹ̀ sọ́tọ̀ wà nù. dɔnni bó ma ni ato dɔ sa so that anya wọn akɔ ayi to edzo zikɔ nyana wa ɔmɔ no asɔmɔ ntɔ mo lihi ɛdɛ ɛdɛ anyi nyenye ɛwɔ adi na ɛbɛ ɛyɛ si nyi tu ɛwɔ esi kɔ na ɔdi na ɛbɛ ahɔ ahɔ bɔkari ni gozi ɛna ɛkɛ kɔn mɛ dɔm hɛn ɛdɛ gbangari sɛ gbaka dari ha. ọmọ yẹn di àjẹ gbẹ kàrọ ọnyà nínú ọkàn tó múlẹ ara àdọ oníṣègùn nínú dọwà ha ọsì kàmẹrin pọlọ tá a kàtẹ dẹgọ nàtọ ní yanni ẹ nyà ni kálẹ̀ tó hẹ dẹgọ tọka lọmọ dẹgọ tọni tuntun tó múlẹ kàní sàmẹ o tuka ẹtọ kàtẹ o sẹmẹ o ẹ wọ sọ ndarẹ ntọ múlẹ mọ ẹni ọkẹ fatihan ejejo automatic pain reliever ọta were ṣe tó mu ní nìkó abọ́sà bíi demonstrating ṣe ẹ̀ nà ẹ̀kọ́ ẹ̀tẹ́ ṣe ẹ̀ ọkọ̀ ẹ̀tẹ́ ọ̀rọ̀ náà ẹ̀ dẹ̀kì gbé ẹ̀ ṣe ní àlìmọ̀ rẹ̀ mẹ́ ọtọ́ mu wáyé tọ́pà jẹ́ ìyàpẹ̀ tọ́pà lọ́wọ́ áàlì kéne wẹ̀ nìyẹn ẹ̀rẹ́ kàdùn náà wọ́n rọ̀ agbaka no resha anime jeba na ngwedi na ni onu mure no to no ko shara be nan e eh, to medina the first thing to mori me that mala shanan the second thing is why al ukhuwa bain al muslimin ukhuwa brotherhood ameka okomoni isilen de ezenwo enyara so

eva wewe no somo nyala na horo meka ba no ka usimu shonye ne dewe ina no divorce an no sonyo no ba rusan aw ka ka en e wado so ne she ne dewe ona nyo ne na no ka usimu no ebe ne dewe ina ntanu hio wanyo wa ona nyo ne hinta do ka kwe na ho na no wase non non è cosena una odoro I think uh, <laughs> Abul Ala Maududi alayhi rahmatullah and you were not me okay let us be Muslim we were not eh? let us be Muslim okay I tell you okay ọkọ ọmọ orí ibo rẹ̀ àná akwa career sahabi there is spectator that sahabi na ni actor ana active film where you kwa watch no kwa muri akwa na pita sahabi dani na kwa la meri film abo akwa career sahabi wa na kabe eh be e ba sahabi na bi di said kutubo na ka anyone the milestone under the topic the quranic generation hasan albanna alayhi rahmatullah. don let repeat that one anywhere na nahe what is our message mahi arisalatuna under the oka aljilul awwal aljilul qur'ani the quranic generation so it kutub kai quran anasi pass abi dem man spread lawa no mono oni ezebara abebe no nto mo nyina ngwe da chere di eli dane doka now say man see differ from them doki si kunya eh? ona we and understand nenyi la ilaha illa allah yenye understand no understand na eh, wana start from ele eh, so rare mechanically that is a tatizo otune ana otune da ki weak form anotune so sahabi ni dẹ́mà ni mẹ ẹsẹ̀ náà mẹ́ mẹ́dínà yìí dọ́mọ̀ríkà ani mẹ́dínà ẹ̀yìn mẹ́ni pòrò ọmọdé àkàyà ni nìkan yòhìbó na man hajara ilẹ̀yìn dẹ́ni yẹ si rẹ ayé ìhó bòye ọmọdé yòhìbó ẹ̀nẹ́ lọ́wọ́ náà kẹ́ migrate wetu wa wọ́n yóò sùúrù náà la ànfọ́sìn yìí bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀lù àtàkẹ́bẹ̀ bẹ́ẹ̀ ni they prefer others to themselves ezi kaika wa abdinyi dada ne wanyi wala ukana bihim khososo oda kadi yeka awa wa name i kono lusun i ki poverty oza tell me oda kadi yeka senen wata so wa ne ne si hun awon ma mi islam na do ndo ki medina ame hanon ka sahabi ne ha sahabi sa asabe no wa akodo ne ha asabe no wa ne ana sabe no wa no no isa ne ne isa na mete ira host tu koryo assalamu alaikum wa akum anju tin anyị anyi isa no nyo ya kandule ne ni si lete ana sa tete dokumi anyi asabe no wa akodo sa mi sate do ele danya sabe no wa akosa na ban o ikono nyi sori ani okay mi kandu isa no wọ́n sẹ́mi dẹ́mi kandù ezike dóò wọ́n nílẹ̀ ga ní chacha kene dóò ló ka náà rẹ̀ all the polo dis anọ taa ọnà na kẹ́ni agẹ́ battle ana agẹ́ ní battle ní gọ́zọ̀wà àsàbẹ̀ ní dóò enyi onye ìlú na náà rẹ̀ ẹ̀kọ́ nye náà nìrẹ̀kọ́ Dọọ, dɔw na ka nyɛ sɛ yosef nana yi ka get turn down anyɔrɔ aba ha too much is kɔnɔ wɛnyi dɔ ka sure na yɛ kɛw na awuri kuhu ɔnɛ kɔ wɛnyi dɔw de ti kɔnɔ sure na yɛ nọ e yi tɔ nɔ dɔw na ka nyɛ sɛ yosef ni nu wɛnyi dɔw na ka a sure na yɛ sa kɔnɔ de ko need ɔnɔ wɛnyi su dɔw sɛ yosef wɛnyi dɔw yara ɔnɔ ɔnɔ gɛyɛ nuhu. daa wɔn mɛ ne hen ban ìjà náà ho ìjà náà ho dáná gbọ́ hin náà lẹ́lẹ̀ tún náà gbọ́ hin ba kàṣí nyina yẹ osu sísítọ̀n dọ́ọ̀lù mẹ́tò wetu ipa àpéjọ osu anáwó ne bẹ́ náà náà hẹ́wọ̀n abẹ́ ni desu lórí bẹ́ nyẹ́ onífẹ́ yìí anayin sɛ kɔsɔn bɛ sɛmɛ lɔv alihubu alimuhakɛk. read lo love love in the reality every love in ka ah ah brother i love you amanda ike hazard oil na <laughs> anya na mra wachi fi bu bun hazu dure oyo dure sase ayi mu ko sase <laughs> sase bun hazu me poro do ho na he mure now daro now and then establish love like this don mure no kwa ka in ke brele na ni man ya wa ile wa hama don me kai asabe lesu asabe na yara ona odaka mere wo madua ya da ya badua ربنا اغفر لنا والإهوانين الذين سبقونا بالإيمان إيه شوفا لكن إيه ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ومره جيبي أوني lórí jíìbì ẹ̀rọ náà ìka ẹ̀ẹ́dọ́wọ́ yẹ òmórí anára dọ́bìjà yìí ìdè òmórí yìí òmórí ìnáwó àsúnṣe ẹ̀wúwo ọ̀nà wáyé iná ìdọ̀nà àsúnṣe mẹ́ka ayọ́mú kọlà ọ̀yìn náírà tẹ́ni sùtà náírà

now anyị anyị oyise na kaka ịnị sọtụ alị mụrụ na ahịa 14 ịsa na kaka ọzọ anyị oyise anaghị ka omume nwata ọka anyị ka ọzọ anyị oyise na ịhụnụ enwe oyise mmiri juwa na ọnụ now ịnị ama esi omori hi ama esi ntụ omori hi ama esi siri anụ ọwa ọnụ ọta na ewere ama daawa ɛnna wɔde am islam ɔno no ɔno control a bisimi kɔ abahin naa بعد أعوذ بالله من الشيطان الرجيم أمرك زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المعاب Al imran al imran aya 14 umar ka zuyina linnas mara mo bi yazanne mara mo bi yazanne ko look attractive or look glittering but be mindful oyiwe ni wata ne akunya kide kai not all that glitters are gold abawo ẹwà bisa na azanyo nyo wi gold agoka anyi anyi anyị kupa o and that's a copper wire copper wire decorate they are not gold aguiki a golden fish has no hidden place zuyena linas ọnọrọ àmì kò look attractive ọnọrọ àmì kò nwòze yìí dóòdù sílẹ̀ àmì sorry hope bisọ ní àbáhẹ́ and love of abisọ ní àbáhẹ́ now ọ̀yin shahwat minan nisa the love of material enjoyment and satisfaction of your carnal desire from women onye papa ọnọ ọnọ wo hinọ ya na bẹ ahọ oh. enyonye <laughs> na emidiri ọnọ onye mu diri yie da kwa wani para do eto hi onye na odi da kwa npa we mo no sisire an komori oro abayo ye ni hajin the extent ononoru has extent men have foolishly submitted themselves to the love of women agodorika abin go ijoba na kwa na the whole nigeria kogi state okele local government atɔnyu kɔkɔ wɔ dɔnni nanan women leaders ekonye eh, Onye na agɔwɔ nan Onye na ɔri council line. Onye na ɔri chairman nan Onye na ɔri gɔwɔ nan Onye na ɔri president nan take it or leave it that is my mazhabu zohiriya ɔyɔ oh, nan i judge from what i see. ọbasanjọ na ọsọ kó jòjò nọ dosa na ọrẹ mi president jòjì ọsọ ọbasanjọ na ọyẹ ọrin clinton náà kàrẹ dẹ stella ọyẹ south africa jẹ dọ dẹ bi president àná ọmọdọdọ wẹẹ sàṣàn dọkà ọbasanjọ nka ahorẹw dá ahorẹw woman leader ọ̀nà bí so dìgbà náà rẹ̀ la yìí fulihu kọ́ wàllu amúrahùn imraa rawahul buhari ó ń tó mu ní ke ìràgọ́nẹ̀ nation ọ̀nà country ọ̀nà local government ọ̀nà state ọ̀nà and never successful ẹ̀kọ́ náà ẹ̀kọ́ yẹn ní ọkùn leader onye náà could be leader in disguise so onye náà control even tun babangida mariam babangida controlled him ó sì òyìn. directly or indirectly inwardly or outwardly consciously or unconsciously enkọta to bacha mariam abacha kwa otu ọnụ ọnụ awokwu materialism wine ọrụ m ewoto kene daka kuru osi ebuo ninyi si eye nke dangote dịka because enye na nweta dị a material here dunia mataa وخير متاعها امرأة صالحة كما قاله حبيب المصطفى صلى الله عليه وسلم انتو أمريكا بيها بيها enjoyment material enjoyment and the best of this material enjoyment is onyene onyene not have mata so mat and what have material it's obvious gọvanọ ya chairman ọzọ n'ọba ajini emma kawun ọkọ local government ni na nan whoever ana ami chairman nan those are ka ọka on is ko ọhi bọs ọgọdọgọdọ ẹ eh, taị ọka na-ere madam eh. take it or leave it <laughs> councillor onyekọkọ ward osa na ọka ahịa jen smith gwa mee ọkụ na mee ọkọ kido were ihe ọtọ abụọ ma abụọ nfa and why is kwọwe nni eh onye na a material to that their seat e doke ne dahon wo be no dio no eh so manam sakule wa ngulo ah re re ya ka ka na da re ho ho ọdọ kan ọrọ sọ hiron agobe arisala amedi ọba nọ inu diọ nọ n'ọdọ because enyo mori inu diẹ nani enyo mori ri nani kubu shahawat mina nisa wataku dunya wataku nisa ina inna awla fitnati bani israel kanat fi nisa abuntu mori mekano onye ne abe wahala na anabi yusuf na shenko anabi yusuf ila anọba mene hụnụ wee chose eta ebe anọ ọnọ sọrọ ya anọnye na okotu ọnụ eish anabi yusuf anabi yusuf ka keche abụọ na disra to yusuf ona mede atam na ni jibtan ana man nyane ilu gano su ana ko mi ne na gwe ne me islam he wrote to cast doubt on the authenticity of quran agure ha ne bi su ki sura na ezana man ni sura sura of law wa bin sura law wa na atwa quran toha hussein ona ri toha hussein anaika eno man e abo nyoza ome yele ome yesa polu eze nyoza ne Hassan al-Banna was 20 years do ansan rahmatullah alayhi so where is lot Yusuf na that isana hi hub love enkoto nyinkutwala umuri ko nyewe ntwa ne bizu sonya rohan laula an ra'a burhana rabbi umuri o kot klezo le abere ke mutazila ele ke ashaira anu aunika akonye no misha ne bizu ane bizu wono na enwani wan enwan ni abdulhamid kishko kwa wa rahimahullah malam ele ke mantik kenobin is just uh, simi ke logic ire ke logic ke no bi wa murik wala qad hammat bihi wa hamma biha ama wa jaa harfu laula laula an ra'a burhana rabbih omoriki onye no non o sha nabi yusuf kanyi se ko re oge wa hamma biha anabi yusuf na wa enyo tinai le kan no ajo ro ko ko ka kanibi omori be wa so malaika ọbẹ ọmọdéke lọ́wọ́lá anọrọ aburhan rọbì ẹ wọn náà kàkà ó wà ní ètò ìwé lórí ìwúdò mórí hàn ẹ ẹ dá hàn ní rí abdulhamid chishk ọkà wọlọkọdọ hamad bihi zuleha ó sì kà ní sẹkọnd anibi anibi sùn gẹ. وهم بها ده نبي يوسف ونزي كون نتوان وانين ọyọ ẹkọ dáná bìsù hàmà ọ̀nà oríṣi ọ̀nà ẹ wò èsì kan ṣẹkọ ẹ wò èsì ká zuyina linnasu hubu shahawati eh mina nisa anya argument because eh yana miss kama tana itere anya argument seriously ọ̀nà yana islam ọmọ aláàmì ẹ̀ ṣe ń gede dèrè àárọ̀ dako ọmẹrẹ dake logic daka logically ewere logically islam ẹ is islamically we are looking at things islamically logically we don't is what was revealed to muhammad was not something known as logic what it was what islam àwọn yìí ka hammat bihi hammat bihi darban wa hamma biha difa'a ana hɔ enye hɔn lɛ kan ka ìdílé hẹsẹ lẹbi ìsìwò lẹbi ìsìwò ọdọ hamat bihi zulẹ ìsìkọnù nyà lẹbi ìsìwò sa wà hàmà biha dáná lẹbi ìsìwò lẹbi ìsìkọnù dẹ wọn kò zin dẹn ọmọ ma se lọwọ láàrẹ náà èyí wọn lè tó wọlé múlí yàn ẹhìn ọmọ mi náà se explain that now wọn lè lis ten to cassette tablet with kishk ìjà mi tafsir rọ ẹdẹ nìyẹn. ta ikotaru ọrụ ọrụ dak ize alụsụ na jee ọnụ nyesa ahụ kekere ọka samuel wika ọhị abe ne claim salaf anam ehe ọtụzọn ọkụwa lakina salaf yun ẹnna nyi problem kẹlẹ na ẹni na anyi ahọzọ bi zawahiru nas ke outwardly ke ne yiri rẹ náà ni ma wọn kura nínú ni dọka shaitan. ọkụ ịza ịka ya ọdụmfa asa ụtọ nye nen rekọrọ aha rozan shaitan ọzọ ihe na hubu nisa hubu shawatim na nisa na womori onye dọka gwawo shaitan ka akọ n'ihe zigara ama anya ọnụkọ na wezuzigi illa ibadaka minhumul mukhlasin e wori he o muri na ke e woto pure and not mukhlis izo dole no ka ni al farq bayna al mukhlis wal mukhlas <laughs> Allah ko ilmu al kalam no wo wagan taslim bi zawahir al nas hadha mazhab al sunnah submit to what akomuri ka ntumuri ka wo submit da omuntu mu yonta na wo command ah di wili o ولا تعجل بالقرآن قبل أن يقضى إليك وحيك وحيه وقل رب زدني علما lọ́mọdé kan náà rèé ìlànà àwọn ọ̀dọ́ kẹ́ni tó ń rí ẹ̀ẹ́wọ̀ àwọn ọ̀dọ́ kẹ́ni then àwọn ọ̀rọ̀ àdọ́tọ̀ ẹ̀hún súnmọ́ iná àlẹ́yìnà bàyánà ẹ̀ẹ́nà dẹ́wẹ̀n ọkà yín ẹ̀yà yín náà kan ní mukhlis ọ̀rìn mukhlas ṣètọ́nù wọn náà kàákà ọ̀nà wàá rú kóòzì mukhlas ama wa ama mukhlis ni jen shitani aki mukhlis oku mukhlis o na ka a se wurin a se wuri kon no moiza di yen wan hunu diwin ama mukhlas bi fathi lam do se fathi lam awona ko mo ni won toto ohun nani an ko nto mo ri wala me eno le da to ayan danye na ho ne wo wa wo doka gwawo aba nebi ni mukhlas but azana wọn náà masoro kẹ́ni mu ẹ̀rọ abẹ́ ni mukhlis lọ́kà àgbọ̀ àbá níbi ni mukhlas so ẹ̀ possible ọ̀yẹ̀ kò ẹ̀ possible káyé ṣètò àfihàn kó yá ẹ̀ dára ẹ̀ ansa ni dáka àrùwá ó jẹ́ ní kí wọ́n yàn náà rẹ̀ ansa ni lọ́kà ó ka àbá níbi mukhlas and ṣètò ànàyàn dcv àbá níbi ni fàáza aláhùnmọ̀ ṣèitán inú mú ká níbi adam mẹ́rọ aṣọ tó dọ́gù jẹ́ ni. the next verse náà sì ọ̀rẹ́ zuyin alinas hubu shahwa timna nisa. anabi yusuf alayhi salatu wa salam ọ̀nyẹ́ ọtí náà yẹn mahaba ọ̀yìn náà yà bọ́ọ̀dà òmùnìkì zuyin alinas ọ dị ihe a na-ebisi ọ tụrụ ni nas das lẹnu ni zaa hubu shahwati mi na nisai tontomori ọnyi ọ yẹ suma kana yẹ wẹ́ẹ̀ kó ntomori ọ̀dọ́ òde abẹ́ ni ọnyi so hubu shahwati mi na nisai wòlẹ́ nkatọ́ no kutu anabi yusuf alayhi salam and wẹ́ẹ̀rí iṣẹ́ ìṣọ́ ọ̀nà sọ̀nù zẹ́ ìṣọ́ ni almahabba under this wúwèrè nka ọ̀nyẹ́nẹ́ asìnyí ma ní nkọ́ ìjẹ́ ìnyìmìlẹ̀ yóò sì ìsá náà mọ̀ bí ká èsì rẹ̀ àná sẹ́yìn nọmba wán ọ̀nyẹ́nẹ́ nìsá àgbáwọ̀ sọ́dà dìísì rẹ̀ wọn máa kọ́ láìka dáadáa ọ̀nà ìjẹ́ máa kọ́ láìka máa kwe ikwu eze sagwa ahụ ka brothers stupid ere anụ ọba ka now mes kama na de hụ onye nọ ndị trita nda na ọda akụkọ ha bụ a anyị sị na ahị lọv ọrụ ave dunyo nen love it turn out into something else wee see. oh mori do say a kind of maintaining it do I say check and I mean check and balance uwe ire do kwa your love but all about ibada do I mean shirkul mawadda and we hora e ujugere muri una ndo hore onye all turn out to be agukora excessive love love adu change and into hazard love adu baramuko aguko you are too excessive in your reactions ose ono bosi re awo na gbo mo ni va what love out to ten ama san san do ka do ko ero ke wo ni si re anan do na ere ka si kon you are not reciprocating therefore you can disturb somebody's love for you dɔɔnyɛ nɔrɔsa dɔɔ eyi zɔ do isile ya o ɔba anyɔ nɔrɔsa ɔma eyi zɔ awɔ do isile ya ama dɔɔ ka anyi sɛmɛ kasɔ nyɛ nyɛ o you are too outrageous you are loquacious cantankerous gallurous abere ɔdɔ oroka abere ezemelu disip ya ezemelu disappoint ya ewe disappoint e, sorry ezemelu finish ya in argument ewe finish ya any time anytime make you are all rounder onye náà ẹkọ ya nǹkan ọmọ rẹ nwa o nwa o o ẹdọ ọgbọ wo ka ìjẹyìn a àná kẹwìrẹ e islam ọyọ sọmọ àká kẹwìrẹ náà ìkọnyọ mẹka dínà lọ ṣàká onye náà ọmọ akọwé díẹ kùnyìmọdé àwọn lọyọ náà. ka akɔ no right n kóódà kóódà ní discover akɔ no wrong n ɔyɛ osuma aka na ɔdà àwọn kò mẹsà ɛfɛ kẹndà ká ɔnà wrong ɔnyìnbá you are destroying certain things. ɔnyɛ <laughs> they are created with this verse زين للناس حب الشهوات من النساء onye nebe omori create ni ka yesu an di esire eni eze create na ruko onye na osire eni wadi oger wadi eituni bidalil in kuntum sadiqin abawa How are you? Ni? No, that was so loud. Why, Aje, Nico? Aje. Aje, no, Muri, tu, ne, no, nika, ye, si, ka, ari, o. E, zay, tu, Aje, ko, si, ko, no, re. O, no, no, yo, ni. A, wo, mi, a, gede, gede, no, nye, nen. Without, e, e, mo, ko, nize, man, hore. Exactly, o, nye, le, no, Muri, tu, ka, ye. No, Muri, on, wata, take, time, and, kono, kolisho nyenen uye sirianen mikele awon to ikonye ne osiriai no nye ne osiriai is accidental is coincidental is not natural so for onye ne to love you is an accident oyo sima kan yari to understand the reality non zuyina linnas hubu shahwati kuma bomori ki zuyina umuri ka ki zayyana zuyina passive zayyana active A aki sabi passive to show ke isono ebuwa ni mka ma mani me ebuwa i drove the car away active the car was driven by me Oh, passive so don't worry. It's passive e to show ka even onye na otu aku is going to control an orume don't worry kwa be gadget abi <laughs> gadget yonye na ehunanawa mekishio so naturally onyene they are created to be loved they are created to be affectionate and succulent <laughs> so agwawo ọnà wọn náà understand ọmọ náà ọyọ èkó ọmọ rẹ kọ ẹ ká ọ ewu ni mani sùn náà wà ní wẹ́ẹ̀sì rẹ that is nature àwọn ọmọ ní that is alaada onye na onye usiri ahụ ọya eko gorogoro like this but miss kamara ka ahụ waa dosan domra ahụ nọsa anụ ahụ na nọsa yi iwere ko esiri onye na nesiri ahụ iwere ko esiri ahụ ntu times ten o siri ahụ but you know the problem any hide then ni where to hide ahụ because you are not clever you are intelligent you are not clever. waasi cleverness onye na eme ahụ okpeche ehu wee nyọbọ onye na onyọbọ ewa ibi na itu ọrụ eye itu wee kutu ọbụ da ada ọha kene si wee na ụmụ ha nne look ha yourself ụmụ ha look at ha emu aka ha awụ anụ ha si ya ha ọmọsọ atụrụ ha laa ya ha ni lọwọ ha ya enwe ya aja ahụ ha bụ ama ka hori jada la asara ni ọlọ si ha naa ima akilawo akidatan wa mazhaba na gawo ọzọ wana ọzọ ana asara ama isi ma akilawo alfitri ama sati rasulillah anyị anyị correction na mem ka normally ọnọrụ usho nye na donye na isho so ma aka ka naturally edem onyene onye na ekizori edem onye na ekisho nọrụ then aba anyị ataarud aba anyị contradiction eh? and the contradiction is that onye na oiziri kwọ dọwa anyị ọ ọ na understand the Is Ismaaka. You see, onye na-esiri ọnọrụ, no doubt about it. But Simikomiki, sorry, is accidental and what? Coincidental. Oyo Ismaaka nụ. Abonye ọnọ n'ahịa na nanụ. Onye na ọnụ ya ka o yi ya dawe dusiri ya nụ. Kwọọ natural onye nonu wee ire da onye sana onye ne egwa na aka natural egwa wa ni hibora na aka anyo roge na esiu ka ka onye then orogonon jemi si ha onye da ka orogonon eta anindi awen anindi o eta anindi o ramen ka ka eba eh then onye eh, ne oven we ko ire anu anyị na ya ụnọ anaghịkaka ahụ na wa ahụ ọka ka ọhụrụ india wen the next thing na na ọdụ ọdụ ka abi ẹyàrá e dá ọwa ọ mala ọgbọrọ muhadis ọbin isn't it but àwọn yìí nìyẹn e, the next thing yìí mala kó lè wá kọ àwọn yìí nìyẹn báwo ẹdùn lọ́wọ́ náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ dùn ẹ̀ka ah and india.

wesiri onye ne but onye ne esiri ya n'ọrụ but ọnụrụ enyi na esiri ya anyị sere ọzọ siri onye ne without reason ama onye ne obe onye ne onesiri ya anyị reason ɛda e ka oyi sosa owo sosa wɔn wa anyị kɛhɛ abisama wa kan wɛ nyɔ onye na ɔlɔ na anyɔ ɔlɔ onye na anɔ ilama rahima e rɔba ɛyɛ isɔni akasɔnke. wey kamara hun imani an eh ordinary one an mundane one an equal discuss an ɛzɛ yɛ wɔn ɛkora wɛnyɛ kɛhɛ wɛzoza ɔyɛ ko then ɔdɔ aku dɔzɔ yɛ lɔra ama dɛ nyɛ abasiri wɛzɛ nyɔ kasa. Ina Hanon, a e Tainan is for the Israelites. Taurat, Anas and Dib Musa, eh? an Israelite. Ko Zabur, Anas and David, Daud, an Israelite. Injil, Anas and Nabi Isa, everyone Israel, everyone is not I only done of Israelite. Only na my sorry. She's an Israelite. So like one third of our banana hana one. Then you need two third. So umuri usilieni pale kiama ine siliyo muri Yahudi awe nani. An babo ine siliyo muri hii. Umuri usilieni. Because ene sigene saa so muri hii akuka ekini si ye muri ni lezi leza ini bible ni abi deuteronomy 18 18 no no omuli ora aka do muri akujuwo nto omuli ome baya ba mo ku compare compare ne bu musa no no nto omuli ni ele de sheji ne falamma ja'ahum albayinat qalu hadha sihrun mubin so eko eh, muri yana wo isire yani omuri ono isire yani daniel no omuri ono isire yani then isire omuri hin but daniel na ka omuri osire yani then isire omuri hin ne ko omuri hin mu na do ma eti nan ene ko omuri hin eh, isire omuri hin no omuri isire yani azanin anamane yan ago hek iman yen ne bene build on what love oyo sma kana love ago wo the kalima ilah ewi Allahu allah ismun khasun lillah وهو ismihi huwa. اسمه الأعظم لا يشاركه سواه وهو اسم الجلالة الذي إذا دعي به أجاب وإذا سئل به أوطى جل وعلا سبحانه وتعالى كلمة الله أن يسوى شربك منان بابونا و lehe muri yau non enyi sun rumuri hi riyo ona wala na ka wasi hi muri hi rumuri tuhi waspo mori sado mori so ya allah agore ka ha se san ero boya na ngo ya obe ba se a ono ko le because do bare hamzatul wasl ana ki al qadir ele ma ki ya al qadir alif ono no hasfi ya qadir ya salam wa ka ki ya assalam ya al ya ya mu'min aba ya muhaimin ya aziz wa ka ya al ama ijuwa ke allah ano kalimo no every kalimu an arab obi kalimo muri obi it's not an arabic language it's allah's language ke ya allah ya onida onwo enyi sabara ama ila ono bi kalimo na arabi ana abi so so nuli ka heke agwa odu anyi sa anwo danyi ilahu danyi ilahi nanyi ilaha ilahu ilahani aliha ko law kana fihima alihatun illa allah lafasadata aliha